máa wẹ̀ tánàbì sọ yẹn ànábì gbé sórí pé àsìkò tó o mọ̀ pé èélà rẹ̀ ń parí ok mọ̀ wẹ̀ ńgbà náà àmọ́ ńgbà tó wọ́n gbọ́yé òun gbọ́yé sí pé kóun máa wẹ̀ fún kíni irun kọ̀ọ̀kan whereas in tó jẹ́ èròǹgbà ànábì sallallahu alaihi wasallam lórí antek tesla pé kó wẹ̀ ó ní pé ní ìparí ọjọ́ tó ti mọ̀ pé ọjọ́ yẹn ni éèlà ó máa ṣe kí ni o ní máa parí so tó o bá ti wá wẹ̀wẹ̀ yẹn san àpẹ́jọ́ ò ní dúró o sì ti mọ̀ pé òkè o ọjọ́ méje ló máa fi ṣe o o sì máa ń ṣe ìmọ̀ bọ́ sínú ọ̀sẹ̀ àkọ́kọ́ nínú oṣù àdásí pé ẹ́fírì ìparí ọ̀sẹ̀ nínú ọ̀sẹ̀ àkọ́kọ́ nínú oṣù ọ gbà pé éèlà ti parí èyí tó tún wá yẹn kì í ṣe éèlà mọ́ istihadọ ni àwọ̀ ọ̀dá ni kí wá ló kú ọ kù tẹ́jọ́ sì stọ́ọ̀pù ní tó kú ọ kù òní packaging òní kí ni packaging wàá wàá ti lóòdù pampasi. ó sì lóòdù ẹ̀ sí ẹ̀gbẹ́ kan nu wọ́dúrópù rẹ̀ ọ̀rọ̀ a máa ná mu ti fẹ́ wẹ̀ tó ti fẹ́ kírun ó lọ kín abẹ́ rẹ ọ wà fi omi síbẹ̀ ọ wà á ó dìrà mọ́ ọ pàkà ọ pàkéjì ara rẹ ó kírun bó o ṣe ń kírun lọ́wọ́ ẹ̀gẹ̀ tí ń wá ẹ ti wá máa wò lásìkò ànábì sallallahu alaihi wasallam kẹ́ ẹ lè mọ tí ń fojú wi náà rẹ̀ sẹ́mọ̀ kí mo ní ọkùnrin tí ó bá fẹ́ gbọ́n obìnrin tí ó bá fẹ́ gbọ́n ọkọ ẹ̀ lówó pásọ ni ó máa lò èyí tó bá mọ̀ pọkọ̀ òun ní ṣéǹjì lọ́wọ́ yóò máa béèrè owó pampasì ńlẹ̀ free month ṣẹlẹ̀ káwọn pampasì yẹn wọ́n máa kí wọ́n máa kí wọ́n máa èyí tó wà fún ẹ́bí lòbù wà èyí tó ká sí pé bẹ́jẹ̀ bá ń jà jù bẹ́ẹ̀ lọ yóò mọ akọmọdéètì ẹ̀ ni yóò mọ gbàmọ́ra ni àwa rí i pé lásìkò ànábì gan sallallahu alaihi wasallam aṣọ yẹn kì í gbà á dúró ibi tí máa pọ̀ dé lára ẹlòmíì débi wípé wọ́n máa bá gbé igbá yóò gbé igbá sí abẹ́ tó ga sí pé ẹ̀jẹ̀ yẹn tí bá ti ń sàn bọ̀ tó bá ti ń jáde lójú ara rẹ̀ inú gbáà ni ó máa bọ́ sí lórí irun ẹ̀wù tí wọ́n fojú winá lórí ọ̀rọ̀ pé ibi tí màá mẹ́sìn dé ní àsìkò yẹn ní ìsìn àwọn òyìnbó ti ṣe pampers tó ga sí pé kò sí yàláyà ẹ̀jẹ̀ náà torí ọmọ ya yọ ọmọ yóò máa gbé mi ni yóò máa gbé mi ni ẹ̀yin ẹ wo Allahu Akbar lásìkò tiwa táwa délé ayé napin làwọn ìyá wa dì fún wa napin làwọn ìyá wa dì fún wa tàbá sì ti ṣègbọ̀nsẹ̀ sí wọn á yọ wọn á tú di wa wọn á sì fọ̀ nù àbẹ́ẹ̀kọ́ ni. Uh-huh láyé òde òní mi ò tiẹ̀ rí napin gbòòrò gan mọ́ iléeṣẹ́ napin gan kò lè tà mọ́ báyìí torí pé ọ̀rọ̀ napin wàhálà ló jẹ́ fún àwọn alápá stainless tá à ń fẹ́ lónìí wọn ò lè mọ fọ napin kí ni wọ́n ń lò nìyí àwọn pampasi àwọn òyìnbó ń tún wá sí àwọn pampers tó dàbí pátá àbí tó ga sí pé wọ́n kọ̀wọ́ fún ni ọmọ ń yàgbẹ́ lọ́nú ẹ̀nu ó ń tọ̀ lọ́nú ẹ̀nu ní àmọ́ ṣe jẹ̀ǹgbẹ́ sí ní àmọ́ fún sí. <laughs> Allahu akbar a tún tí ì rí nǹkan kan nínú tóyìnbó ṣe àwọn ń ti wọn ilé ayé ni wọ́n mójútó gbogbo bí ilé ayé ò ṣe dáa bí ó ṣe rọ̀ sọ̀mù tí yóò gbádùn ní ayé nígbà ó bá yá ǹjẹ́ ẹ mọ̀ pé nítorí pé àwọn obìnrin ò fẹ́ mọ bẹ̀rẹ̀ tọ̀ àwọn òyìnbó ti ṣe nǹkan tí wọn ò fi ní bẹ̀rẹ̀ tọ̀ fún wọn wọ́n ti ṣe tó dá sí pé tó bá fẹ́ tọ̀ bọ́kùnrin ṣe é mọ́ tọ̀ yóò kàn yọ ike yẹn nínú báàgì ẹ̀ ni yóò dúró bí ọkùnrin yóò kàn fi sójú ara ni bọ́kùnrin ṣe máa ń tọ̀ ni ó tọ̀ wọ́n ti ṣe kí òyìnbó ò tí ì ṣe ní ìsìn náà òyìnbó ò tí ì ṣe kéèyàn òkú kú òyìnbó ò sì tí ì rí pé wọn ò tí ì rí ṣe kẹ́nìkan fẹ́ kú kọ́mọ́ wà kú mọ́ wọn ò tí ì rí ṣe. ọlá apá àwa nàìjíríà ni ọjà mọ ibi tí òyìnbó ti báṣẹ́ dé torí pé tóyìnbó bá ti lò pátì tí tí ò sẹ́ni tí ó lò mọ́ lù mọ́ nílùú wọn ní mọ́ dé nàìjíríà ní mọ́ dé nàìjíríà mo rántí lọ́dún kan ẹnìkan wà lamẹ́ríkà láyé ìgbà kíṣẹ́ẹ̀tì mo bá ní mo fẹ́ ra machine tá a máa fi tá a máa fi kọ́pì kíṣẹ́ẹ̀tì ó ní kíṣẹ́ẹ̀tì ṣé nàìjíríà sì lo kíṣẹ́ẹ̀tì ni mo ní là ń lò ó ó lóyìnbó ò lo kíṣẹ́ẹ̀tì mọ́ ẹ lè rí masini kíṣẹ́ẹ̀tì kankan ní amẹ́ríkà báyìí kí àwọn ń lò wọ́n ní díìsì ni ọ̀dọ̀ ẹ̀mọ́ kọ́kọ́ ti gbọ́ pé díìsì lòyìnbó ń lò wọn ò lo kíṣẹ́ẹ̀tì mọ́ nígbà tá a ti rí díìsì nàìjíríà ìgbà wọn ta gbogbo kíṣẹ́ẹ̀tì tí wọ́n ṣe tán fún wa tí wọ́n ta gbogbo masini tí wọ́n ti ṣe kalẹ̀ tán fún wa ni wọ́n tó hà láò kí díìsì díìsì masini kó mọ̀ wọ nàìjíríà wa the same thing pẹ̀lú fóònù òyìnbó ti ń lo fóònù tá à ń mú lọ́wọ́ yìí tipẹ́tipẹ́ táwa sì wà lórí pé ká lọ mọ tòsí rí ọ́fíìsì ẹnìkan ká mọ̀ sí aláfọ̀ọ́yí aláfọ̀ọ́yí aláfọ̀ọ́yí kó tó di pé àwa gbúrò pé kinní kan bẹ̀ ti ń jẹ́ sẹ́lfóònù atm náà ti wà tipẹ́tipẹ́ tí wọ́n ti ń lò ní amẹ́ríkà kankan kó tó dé báyìí so nàìjíríà ah. sáfù ẹ̀yìn la wà sáfù ẹ̀yìn áfíríkà wà sáfù ẹ̀yìn aláwọ̀ sànù wa o. Adis forty six. Àhálẹ̀ kàdé sí ìtàn o. Aisha, rọ́díyà lọ́hùn àníhà. kọ́ọ̀làtì kúntù àgìtẹ́sìlù ana wa nabiyyu sallallahu alayhi wa sallam min ina'in wahidin kìlánà junubun wa kana ya'muruni fa attasiru fa وأنا حاحد hadith forty six nínú tírà umudatul ahkam àní aisha àtọ̀dọ̀ aisha radiyallahu anha kí Allah yọ́nú sí kọ́ọ̀láti ó sọ pé kúntù ilu emi ma ń wẹ̀ anna wa nabiyyu sallallahu alayhi wa sallam min inahin wahidin emi atanabi a ma ń wẹ̀ láti inú omi igbá ẹyọ kan láti wẹ̀ omi igbá kan láti wẹ̀ kìláná junubun ìkíní kejì wa ìwẹ̀ jánábà ní wẹ̀ o ìkíní kejì wa lani jánábà lára ìwẹ̀ jánábà làṣìjọ́ máa wẹ̀ wàkàánà yàmúrù ni tí mo bá ń ṣe éèlà lọ́wọ́ anẹ́bì máa ń ta mí láṣẹ. lásìkò hélà mi ọmọ ń pa mí láṣẹ àṣẹ pé lọ lọ lọ lọ róró mọ́dì lọ aṣọ mọ́ra fa àtẹ́zìrù màá sì ró ìròmọ́dì yóò pa mí láṣẹ lásìkò tí máa ń ṣe hélà lọ́wọ́ tó ga sí wípé èmi àti ẹ̀ á wà mo lè máa wọ nǹkan kan sára tèmi ò lérò pé afẹ́ bá mi ṣe eré ìfẹ́ ànábì ọba sọ pé no ìtẹ́sìrí lọ ro aṣọ fa àtẹ́sìrú màá ro aṣọ mọ́ra fáyúbá sírù ni lẹ́yìn náà yọ wá dì mi wàá nà áhìdùn tí mo sì ṣe é là lọ́wọ́ ìyẹn ni pé tánàbì bá fẹ́ báyàwó ẹ̀ ṣeré tíyàwó ẹ̀ ṣe é là lọ́wọ́. ànábì ò ní jẹ́ kíyàwó wà pẹ̀lú pàǹtì nìkan nítorí kí kálámù má bàa wọnú go tàdá yóò wà ní kó lọ ró àsọmọ́ra yóò rò sọmọ́ra wọ́n ṣẹ̀jọ́ wá dìmọ́ra wọn so ìdìmọ́ra ẹni ní fàyùbáṣírù ni kì í ṣe ìsúnmọ́ra ẹni kẹ́límà mubashara basharu látara basharu bọ́dì ara ok tí wọ́n sọ pé mubashara kí nǹkan kanra wọn káró kanra wọn wọn a máa lò fún hugging wọn a sì máa lò fún sexing nǹkan méjèèjì ni máa lò fún àmọ́ ọ̀tá ọlọ́run ọ̀tá ọlọ́run òun ni ó tu eléyìí sí pé fáyúbà ṣírù ni pé ànábì ó sì bá mi sùn ọ̀tọ̀ ọlọ́run yóò tu síbẹ̀ ọ̀tọ̀ ọlọ́run kan bẹ́ nàìjíríà tó ga sí pé nígbà tó ń fẹ́ tu fáyúbà ṣírù ni tó tu sí ni pé ànábì ó sì wà bá mi sùn ó ní ẹ wò nínú sọ̀yìn Buhari tọ́lọ̀ gan sọ pé tí àwọn yín bá ń ṣe éèlà lọ́wọ́ ẹ gbọ́dọ̀ súnmọ́ ẹ wá wù sọ̀yìn Buhari tẹ́ ń ń sọ yìí wù kristẹni gbogbo ẹ̀ ló lálàáfíà ó sì wá ga sí wípé fàyùbà ṣírù ní òǹbẹ̀nu sọ̀yìn buhari whereas fàyùbà ṣírù ní mubashara nínú hadisi yìí kò túmọ̀ sí alijima kò túmọ̀ sí alijima ohun tó túmọ̀ sí ni pé ìfi ara kan ra ìdìmọ́yàwó ẹni ìbáyàwó ẹni ṣeré kì í sọ̀rọ̀ alijima. ọlọ́run bá ní tún ọ̀tọ̀ ọlọ́run yẹn yóò ní sọ́ di ọ̀rẹ́ rẹ o. wàkánà yókùrì jù ráàsáhù iláyà àti kàyẹn tẹ́lẹ̀ àbí ok wàkánà yókùrì jù ráàsáhù iláyà wàhùwà mọ̀ọ́tẹ́kìfùn fa tí mo bá ń ṣe é là lọ́wọ́ láàrin èmi àtànábì ohun tún rèé o wàká àná yóò kórè jùlọ àsáwò ìlàyà ànábì a máa gbé orí rẹ̀ jáde sí mi wọ́n wà mú tẹ́kìfùn nígbà tó ń ṣe tìkáfù lọ́wọ́ nu mọ́ṣáláṣí yóò wá gbé orí rẹ̀ yóò nà rí jáde láti ojú wíńdò fàtílùú ìsìbáwé orí rẹ̀ wàhánà háhídùn tí mo sì ń ṣe é là lọ́wọ́ ṣẹ̀rí ilé ànábì sallallahu alaihi wasallam tó kọ́ àti mọ́ṣáláṣí rẹ̀ ó wà papọ̀ débi pé láti inú ilé ni ó ti bọ́ sí mímbàrì nígbà tani bá wá ń ṣe ètìkáàfù lọ́wọ́ ní mọ́ṣáláṣí tí Aisha náà wà ní pé ń ṣe èélà àti ẹ̀ lọ́wọ́ nulẹ̀ ṣe àmọ̀kẹ́ mọ́ ń dánú sí ni kì í fárun kì í sì gẹrun ìmàdánù sí tiẹ̀ ni súnà kan nìyẹn nínú súnà lori lórí ọ̀rọ̀ irun orí ọkùnrin so láti ibi mímbàdí ń bíbàyí wíńdò kan bẹ́ẹ̀ tó ga sí pé tọ́ba ti gbó tọ́ba ti gbórí bọ́ta látọjú wíńdò bíbàyí yọ bọ̀ sí ibi yàrá Aisha ibi táṣà ó ṣe rí so láti inú mọ́ṣáláṣí yọ nàrùn bọ́ta Aisha ọba wẹ́ẹ́. orí rẹ̀ so ìyẹn fi hàn wípé nínú nǹkan tí a lè bá ìyàwó wa ṣe nínú ìtìkáf ìyẹn tó bá dá sí pé mọ́ṣáláṣí <laughs> tẹ́kẹ́ mọ́ṣáláṣí rẹ̀ àti yàrá ìyàwó rẹ̀ ó jára wọn wọn ò sọ pàdé bí ó jáde kó o nu mọ́ṣáláṣí yóò lọ sínú ilé rárá o inú mọ́ṣáláṣí ni ó wà ni ó ti na orí bọ́ọ̀ta so hadith forty seven ani aisha radiyallahu anha anna nabiyya sallallahu alayhi wa sallam kana yattaki'u fi hajri wa ana hahidun ثم يقرأ القرآن wuli aisha latọ Allah aisha sí dájúdájú ànábì káàdà yẹtẹ́kì fi hajiri wọ́n máa ń gbé orí lé mi níta wàá na hahidun èmi sì wà nínú heila tí mò ń ṣe heila lọ́wọ́ ànábì ó sì gbé orí lé tó túmọ̀ sí pé èélá ìyàwó rẹ̀ kò dí ohun tí òun ṣe kò dí lọ́wọ́. pé bọ́ọ̀ yẹn bó ní lọ bó lọ lọ ẹ wọ́n lè nǹkan ok now obìnrin ṣe é là lọ́wọ́ kò ní kọ́kọ́ ẹ̀ má kọ́mọ́ dì má kò ní kọ́kọ́ ẹ̀ má dì má. ṣùgbọ́n ìyàwó rẹ gbọ́dọ̀ lọ́ọ̀dì o fa àtẹ̀zìrò ẹ̀yin obìnrin kí ló fẹjọ́ ṣé tí mò ń sọ ló fẹjọ́ báyìí ṣé ọkọ tiẹ̀ kì í dì mọ́ tó bá ń ṣe ìlà lọ́wọ́ ni àbí kí ló wá fẹjọ́. anabi àmọ́ gbórí ese Aisha nínú yàrá ànábì òsì máa ka alukurani lọ ìyàwó anabi pọ̀ nítòótọ́ ṣùgbọ́n ètò mèrè ṣe òní Aisha radiyallahu anha òun náà sì ní ọ̀pọ̀lọpọ̀ àdíìsì bọ́kùnrin àtobìnrin ṣe máa ń ṣe láàrin ara wọn òun náà ni àdìsí pọ̀ látọ̀dọ̀ rẹ̀ lórí rẹ̀ ok tọrọ obìnrin míì bíi kíní ni military zone ni ok <laughs> military zone lobìnrin míì. Ah ẹjẹ́ sáré ka àdìs forty eight yìí kámọ̀pá ti parí ọ̀rọ̀ haidọ̀. àdìs forty eight amu aza kọ́ọ̀láti sàálìtò aisha fakulitu mẹ́bàálùlẹ̀ háàhìdì takidi sauma wàlá takidi sọ̀láta fakọ́ọ̀láti aharuriyati aharuriyatu ni anti kultu lastu biharuriyatin walakinni as'alu qalati kana yusibuna dhalika fanumaru biqada'i sawm wàlà nu'maru bi qada'i sọ́lá. tọ́yì hadith 48, a Mu'adha látọ̀dọ̀ Mu'adha radiyallahu anha qalat ó sọ uh, uh, uh, Mu'adha tàbí ẹ̀yìn ni. a muhaza atọ̀dọ̀ muhaza kọ́ọ̀láti ó sọ pé sàálìtò aisha mo bi aisha léèrè radiyallahu anha fakultu mo sọ pé má bá lulẹ̀ háídì kí ló ṣẹlẹ̀ sí oníhélà kí ló mú oníhélà tẹ́kídí sọ́ọ́mà láti máa san gbèsè ààwẹ̀. wàlátẹ́kídí sọ̀láátà tí ó sì ní san gbèsè irun ṣe bórígun ìjọsìn ní àwẹ̀ orígun ìjọsìn ní irun ẹ̀wò làákàyè làákà ọmọnìyàn nù o gbogbo òwò tí gbé gbogbo òwò tó fẹ́ gbé ẹ̀sìn sórí làákàyè rẹ tó gásí pé gbogbo ògbà ọmọ sọ pé ẹjẹ́ àgbé kínní sórí làákàyè ẹjẹ́ àfi làákàyè wò ó sọ yẹ kó rí bẹ́ẹ̀ àdìsí yẹ kó kọ́ ọ lẹ́kọ̀ọ́ this is good this is see, this is uh, uh, uh, common sense pé oníhélà yóò san gbèsè àwẹ̀ kò ní san gbèsè irun ipò tí àwẹ̀ wà ni kò tí ìrun wákàtí márùn wà. Wa ipò tí rọ̀mọ́dọ̀n wà nínú ẹ̀sìn náà ni ipò tí ìrun wákàtí márùn wà àá with common sense ohun tó bá fi mú kí oníhélà kó san gbèsè ààwẹ̀ ó yẹ kó san gbèsè irun ntí common sense máa sọ nìyẹn ta ni common sense rẹ̀ sọ bẹ́ẹ̀ kó kí n gbọ́ ta ni common sense rẹ̀ kò wí bẹ́ẹ̀ pé ohun tó bá fi mú kí oníhélà kó san gbèsè àwẹ̀ ó yẹ kó san gbèsè irun nítorí pé hukuman nínú ìdájọ́ ẹ̀sìn Ramadan ọ̀ranyàn ni irun wákàtí márùn ọ̀ranyàn ni Ramadan ọ̀kan nínú orígun márùn ẹ̀sìn ni irun wákàtí márùn náà ọ̀kan nínú orígun márùn ẹ̀sìn ni so wọ́n jọ wà ní the same level nínú ìdájọ́ ṣùgbọ́n tá a wá ń rí ni pé obìnrin ń san gbèsè àwẹ̀ tí àwẹ̀ tí ó gbà nínú Ramadan irun tí ó kí pẹ̀lú éèlà rẹ̀ nínú Ramadan náà àbí inú oṣù míì wọn kì í san padà what is the problem? muhaza béèrè bá lọ́wọ́ Aisha fàkọ́ọ̀lá ti Aisha wa ní àhàrùrí ìyàtọ̀ ní àǹtí sára àhàrùrí ìyà ni ọ́ sára harura ni ọ kúltù lásù bí haruri ìyà rárá o èmi ṣe ara haruri ìyà o ẹ lọ síbi ìtọ́sí ọ̀rọ̀ harura harura ni orúkọ ìlú kan tí àwọn ìjọ kàwáríjù kóra wọn jọ sí ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ọ̀rọ̀ wọn lára àdádálẹ̀ wọn so orúkọ orúkọ lukani kan ní harura látara rẹ̀ ni wọ́n ti wá yọ haruriya ok ara harura so ti yé ara harura now orúkọ ìlú kan ni tó dá sí pé àwọn ìjọ kan tá à ń pè ní kàwáríjù àwọn kàwáríjù yìí àwọn ìjọ tó dá sí wípé lọ́dọ̀ tiwọn ẹni ẹ̀ṣẹ̀ tó o bá ṣẹ̀ wọ́n sọ pé kèfèrí ni ọ́ àwọn ni ọ̀gá jàbàtà tó ga sí pé jàbàtà náà ẹni common bidia tó o bá ṣe báyìí wọ́n sọ pé o ti di kèfèrí so lọ́dọ̀ àwọn kàwáríjù náà ẹni ẹ̀ṣẹ̀ bó ti wulẹ̀ kó mọ wọ́n sọ pé o ti di kèfèrí so àwọn náà ń pè ní kọ̀wọ́rìjì wọ́n wá kóra wọn jọ sí ìlú kan tẹ́ ń pè ní àrúwúrá lára àdádálẹ̀ wọn sì ni sísọ àwọn ìrun àsìkò héélà di gbèsè lọ́rùn oníhéélà tí ó máa san padà lẹ́yìn ìmọ̀ra rẹ̀ àwọn kàwárìjù àwọn rísìn pẹ̀lú common sense wọn wípé kò yẹ kóbìnrin san gbèsè àwẹ̀ kọ́mọ̀ san gbèsè irun torí náà àwọn obìnrin ìjọ tiwọn àwọn máa ń san gbèsè irun tí irun tí wọn ò kí lásìkò yìí là now ìṣọwọ́ béèrè béèrè obìnrin náà ló sì mú kí ìyá wa Aisha rọ́dí alọ́run aniha ṣe ìwádìí lọ́wọ́ rẹ̀ pé bóyá ara ibẹ̀ ni àgbọ̀rọ̀ mi yé kẹ́nìkan wá bí mi léyìn nísìnyí pé àbú kí ni kí ló ní kéèyàn má jẹ ajá ọlọ́run ò dákọ pé ká má dájá ọlọ́run ò dákọ ẹ̀ ní tí màá kọ́kọ́ béèrè ni pé sọmọ lẹ́yìn Jamiu Adégúnwà ní ọ nítorí pé ìbéèrè tó bí ìbéèrè bó ṣe béèrè yẹn ẹ́ ó ń jẹ́ kí n mọ̀ suspect yẹ wípé ó ti lọ pẹ̀lú ìròrí Jamiu. adégúnwà tó sọ pé kò sí àyà tó sọ pé ká ma jẹ àjà ọgbọrọ mi yé so ńgbà tó ti lè béèrè pé kò kúkú sí àyà kankan tó ní àmọ́ jàjà so ṣé káwọn máa jàjà mọ́ ni èmi náà kàn wá béèrè pé arákùnrin ṣé í ṣe pé ara ọmọ ẹ̀yìn Jamiu Adégúnwà ni ọ torí pòun ló sọ ọ́ tó dìkìrà yìí pé látẹnu mi tààrà confirmed ẹ máa jẹ ajá lọ ẹ máa fẹ́ jẹ ajá kó máa jẹ lọ. so olómú kìyàwó náà kọ́kọ́ challenge obìnrin yẹn pé ṣé kìí ṣe ara àrùwúrá ni ọ́ torí ara àrùwúrá àwọn tá a mọ̀ tí wọ́n wà ní àrùwúrá àwọn kàwárí jù ni àwọn ni wọ́n máa sọ pé ó làákàyè kóbìnrin ó san gbèsè àwẹ̀ kó má san gbèsè irun nítorí wípé ọ̀ranyàn ní àwẹ̀ Ramadan ọ̀ranyàn náà ní irun wákàtí márààrún obìnrin wa kílẹ̀ ara rẹ̀ wípé rárá o lásìtú bí àrùrí yá èmi è e ṣe ara àrúra o èmi wà láàkí ní àṣìàl ṣùgbọ́n o èmi kàn béèrè béèrè tèmi ni. Okay? ẹ wa wá gbọ́ èsì tí Aisha fún un tọ́dí ọlọ́wà ni a. Aisha sọ pé káánà yusufu náà zálíkà èèlà tó wí yẹn ó máa ń ṣẹlẹ̀ sáwa náà àwa náà máa ń ṣe nǹkan oṣù fanumaru bikọdọ isom wọ́n sì pa wá láṣẹ pé nǹkan oṣù tá a bá ṣe bọ́ sínú àwẹ̀ àwẹ̀ yẹn a máa san gbèsè ẹ̀ padà wàhálà numaru bikọdọ isola wọn ò sì pa wá láṣẹ pé ká san gbèsè irun sóńgbà tánàbí wà láyé àṣẹ tó pa wá ni pé ká san gbèsè àwẹ̀ èyí tó bá forí sọ èyí là wà kò pa wá láṣẹ pé ká san gbèsè irun táàkì lásìkò èyí là ibi tọ́rọ̀ wà nù kò sẹ́ni tí ó yí padà ibi tí ọ̀rọ̀ wà nìyẹn kò sẹ́ni tí ó yí padà ó sì ní it's ó ti dáa bẹ́ẹ̀ náà. so ẹ̀yin olùgbọ́ wa lé orí Talim TV afẹ́ àti ibi tàfẹ́ kàdísì dénú àtún wá padà sórí kíní padà afẹ́ close afẹ́ finish eléyìí àtún wá restart e padà torí ọ̀rọ̀ tá a fẹ́ sọ afẹ́ kó dá dúró ọ̀rọ̀ ọdún iléyà àbí ọ̀rọ̀ lólihìjà ok so afẹ́ kìyẹn náà kó dá dúró lọ́tọ̀ torí pé mo dú eléyìí tá a táìtù ẹ̀ ní umdatuli akam so kí ẹ máa lọ jìnnà a máa come back live wasalaamualeykum wa rahmatulahi wa barakatuhu.